أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له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 السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún allahu subhanahu wa ta'ala àtọrọ ìkẹ́ àti gẹ̀ fún òjíṣẹ́ láwa muhammad sallallahu alaihi wasallam ìkẹ́ allah bẹ̀rẹ̀ da tí o ní ta kọmọ bá orí ilé jẹta allahu subhanahu wa ta'ala èyí tí o ní parẹ́ tí o sì ní ta kọmọ bá nabuwa muhammad sallallahu alaihi wasallam kó má wàá dúró lórí ẹnìkan kó má bá àwọn ará ilé àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo ẹni tí ó bá tẹ̀lé ojú ọ̀nà wọn tó bá dẹ̀ rin ìlànà wọn títí tí oníkálukú wa tá fi padà arákùnrin bọ̀ kí mú gíláàsì náà yìí طيب títí tí a fi pàdé Allahu subhanahu wa ta'ala ah, ní èyí tí ò ní pẹ́ so ní ti yárayára so torí ìní ní àníyàn tẹ́lẹ̀ pé mo fẹ́ ṣe prógrámù ní alẹ́ yìí torí mo ní ìrìn àjò kan tí mo ń lọ ní ọ̀la tí ó dẹ̀ gbà ní. Ni ọjọ́ tó pọ̀ gan lọ́pọ̀lọpọ̀ ká lọ́ba ẹ̀dá kó ṣáájú. so uh, bá Gani Adams Chief Gani Adams ààrẹ ọ̀nà kákàfò tilẹ̀ Yorùbá wọ́n lọ sí Senegal ní ilé ìjọsìn àwọn Tijaniya sáré Ibrahim Inyas wọ́n lọ tọrọ lọ́wọ́ Ibrahim Inyas ńbẹ̀ hmm, wọ́n lọ bẹ Ibrahim Inyas wọ́n lọ tọrọ ràn agba togut agba <laughs> mulhid agba waliyu shaitan Ibrahim Inyas alkaulahi. kaulahi wọ́n lọ tọrọ ràn lọ́wọ́ rẹ̀ èyí tí ẹ̀rí tó ṣẹlẹ̀ yìí ó èyí tó dájú ni pé ṣé ẹ rí àwọn yorùbá tí wọ́n ń bẹ ní kaula pàápàá jùlọ àwọn yorùbá kan bẹ tí ń tú ohun tí ààrẹ ọ̀nà kakanfò ń sọ fún Mahi èèyàn ọmọ Ibrahim Inyas oye àwọn yorùbá tó ń bẹ ní kaula ṣé wọn àmọ́ pé ààrẹ ọ̀nà kakanfò yìí wọn àmọ́ pé ẹni tí ń bá àwọn oníṣẹ̀ṣe tí ń bá àwọn oníṣẹ̀ṣe ṣe bẹ́ẹ̀ dẹ̀ ni tí ń bá wọn mix pọ̀ tí ń bá wọn ṣẹ̀sìn papọ̀ àmọ́ tóun ti bẹ́ẹ̀ náà wọ́n tún á gba ààrẹ ọ̀nà kakafò láàyè wọ́n tún á gba ààrẹ ọ̀nà kakafò láàyè rèé óyé wá síbi tí àwọn Ghana ti máa ń lọ ń ṣe ìjọsìn wọn tí ń ṣe bí sàárè Ibrahim Inyas tí ń ṣe bí tí wọ́n sin Ibrahim Inyas sí ìmàlọ tọrọ lọ́wọ́ òkú ìmàlọ lọ́wọ́ ẹni tó yá sí wípé kódà ká ló bá wà láyé gan kò lè gba rẹ̀ lẹ̀ nínú ìdààmú àti wàhálà lẹ́wà máa kóra yín lọ sí ìdìsáárì rẹ̀ ipò ẹ̀fẹ́ lọ́mọ tọ̀rọ̀ láti nàìjíríà bí ẹ ààrẹ ọ̀nà kakanfò ẹ má bínú o so àwa fẹ́ jẹ́ kẹ́ ẹ mọ tó jódodo ni o àwọn èyí rí nǹkan tó tí ò dáká wá gbẹ́nu dákẹ́ ààrẹ ọ̀nà kakanfò Ibrahim Inyas tẹ lọ sí ìdìsáárì rẹ̀ tẹ lọ ń tọrọ lọ́wọ́ rẹ̀ ní ìdìsáárì rẹ̀ tẹ́ gbéra láti nàìjíríà bí pé ọyá senegal ló kù tẹ́ lọ nídìí sàárì ibrahim inyas senegal yún ó dáa fún nàìjíríà ju senegal lọ ibrahim inyas tó ti wọ́n ṣe ń bẹ̀ tó kò rí àǹfààní kankan ṣe fún wọn ní senegal yẹn oye tọ ibrahim inyas wàá rè tó yá sí pé ẹ lọ ń tọrọ lọ́wọ́ rẹ̀ in play video yìí o àbí mo kàn fẹ́ sọ àwọn kankan náà Ibrahim Inyas tẹ́ ẹ̀ lọ ń tọrọ lọ́wọ́ rẹ̀ ní Senegal àti ààrẹ ọ̀nà kákàfò àti àwọn ẹrú Ibrahim Inyas gangan àwọn Ibadu Inyas so àwọn ẹrú Ibrahim Inyas gangan tí wọ́n lọ ń tọrọ lọ́wọ́ Ibrahim Inyas nílùú Senegal Ibrahim Inyas ó ṣẹ̀mí lórílẹ̀ ayé ìfà Asha Ibrahim Inyas adhihil haya ó ṣẹ̀mí ayé yìí ó ṣẹ̀mí lórílẹ̀ ayé yìí wà mẹ́rìndọ́ mẹ́rọ̀dọ́ ń ṣẹ́ dìdà ó sì sàárẹ̀ ní àárẹ̀ tó ní agbára ní àárẹ̀ tó yá sí wípé ẹ adàbíhí ìlà London àárẹ̀ tó já sí wípé ó mú Ibrahim Inyas dé ìlú London láti ṣe kíni láti gba ìtọ́jú Ibrahim Inyas tó kú kúkú àárẹ̀ ẹni tó kúkú àárẹ̀ ó wà lórí àárẹ̀ tó fi kú nífa kò rí ara rẹ̀ gbà kalẹ̀ aláàárẹ̀ tí wọ́n ń sin òun lẹ́wàá kóra ẹ lọ sídìí sàárè tẹ́lọ̀ máa tọrọ lọ́wọ́ rẹ̀ ẹ̀rí pé baba ńlá àdánwò ni fitna tun azima ẹ jẹ́ ká play video yun kẹrin tó ṣẹlẹ̀ ń bẹ̀. tọ́ ibà Gani Adams ni wọ́n fíìsì ti Senegal pẹ̀lú ọlá ńlá wọn wọ́n wá fi kíṣe Ibrahim. ẹ máa gbọ́ ara ẹ̀ mọ̀ kankan. lópin ìgbà tó bá ti ń bẹ lólùfẹ́ ọ̀gá àtàwa tó ti nífẹ̀ẹ́ ọ̀gá àtàwa tó ti gbà fọ́gà wa kò sí wàhálà. ẹgbẹ́ aláìmọ̀ kan ti ń sọ̀rọ̀ lábẹ́ fídíò bá Gani Adams sí Ààrẹ Ọ̀nà Kakanfò ó ní bá Gani Adams ló gbé ọlá ńlá wọn yìí lọ kí Ibrahim Inyasi níbi ọ̀gùn rẹ̀ ó yé ipe lópin ìgbà tí èèyàn bá ti nífẹ̀ẹ́ Ibrahim Inyasi tó jẹ́ ọ̀gá tàwọn ipe kò sí wàhálà ẹ máa gbọ́ statement burúkú àbí tó yẹ láti sọ pé ṣe ẹrẹ́sìn Tìjàníyà wallahi kì í ṣẹ̀sìn Islam uqsimu billah ẹ̀sìn Tìjàníyà yìí kì í ṣẹ̀sìn Islam ẹ má gbàgbé mo ka ọ̀rọ̀ kan jáde fún yín láti inú ẹ láti inú láti inú tíra ìkànnú àwọn Tìjàníyà láìpẹ́ yìí tí Ahmadu Tìjàní ń tọrọ aljanna fún ẹni tó yá sí wípé Yahudi ni ẹni tó kú lórí ìjẹ́ Yẹ̀húdí támẹ́dù tìyá ní tọrọ àlìjẹ́nà fún so irú ẹ̀sìn táwọn tìyá náà ń ṣe fún yínú lópin ìgbà tó bá ṣáà ti fẹ́ràn Ibrahim Inyasi o bá má jẹ́ mùsùlùmí o bá jẹ́ kèfèrí wọlọ́hì Tìjàní àlefinrin ilẹ̀ fún pé ó ra àánú àlọ́bẹ̀ẹ́ dàkódà kó kú lórí pé òun ṣe irú ìran ẹbọ míì tó yàtọ̀ sí irú ẹbọ táwọn Tìjàní à ń ṣe so kẹ́lí wà mọ́ pé ẹ̀sìn yìí kìí ṣe ṣe Islam kò ní nǹkan kan ṣe pọ̀ pẹ̀lú islam kò ní àsopọ̀ kankan pẹ̀lú islam ẹgbọ́n tí èyí tó mẹ́kì kọ́mẹ́ǹtì lẹ́yìn abẹ́yùn tó mẹ́kì kọ́mẹ́ǹtì ẹ́ tó mẹ́kì background sound ẹgbọ́n tó sọ àbí ó ní ló pe ìgbà tí o bá ti wà níbi pé o fẹ́ràn ọ̀gá àwọn Ibrahim Inyas so kò sí wàhálà kò sí kíni kò sí wàhálà wọ́n ṣáà ti fẹ́ràn Ibrahim Inyas oye so wọ́n ń ṣe tẹ̀tbíkù orin tí Ibrahim Inyas kọ ipe waman yuhibbuni waman yarani fi jannatil khuldi bila buhtani idh annani khalifatu tijani mawhibatun min ahmad al-adinani so wọ́n ń ṣe tẹ̀tbíkù orin Ibrahim Inyas tí Ibrahim Inyas kọ yìí lẹ́rí ẹ̀ ẹni tó bá fẹ́ràn ohun Ibrahim Inyas àbórí ohun inú aljanna ni ó ń tọ̀ wọ́n wà kéde ṣe rọ́ lòun pa èyí ò sí rọ́ ń bẹ̀ kò sí èméjì ń bẹ̀ nítorí khalifa ahmadu tijani lòun jẹ́ oye ẹ̀bùn ní látọ̀dọ̀ annabi al-adinani tó wá láti inú ran adinan oye báyìí so tó bá sá ti fẹ́ràn ibrahim yasi o ní pírọ́blẹ́mù lọ́dọ̀ tijaniya o ní pírọ́blẹ́mù kankan lọ́dọ̀ tijaniya àmọ́ o ní pírọ́blẹ́mù lọ́dọ̀ allah o fẹ́ràn ibrahim yasi o ní pírọ́blẹ́mù lọ́dọ̀ allah o kàn ní ní pírọ́blẹ́mù lọ́dọ̀ tijaniya nínú kó wá ní pírọ́blẹ́mù pẹ̀lú tijaniya so kó o sì má ní pírọ́blẹ́mù pẹ̀lú ọba tó dá àbí kẹ̀ kó ní pírọ́blẹ́mù pẹ̀lú Allah kó má ní pírọ́blẹ́mù pẹ̀lú tìjàníyà èwo ló pé ọ so àwa ń tiwa àwa ń tiwa o tí tìjàníyà ò bá tiẹ̀ fẹ́ ní pírọ́blẹ́mù pẹ̀lú wa àwa ṣe tá àti ní pírọ́blẹ́mù pẹ̀lú tìjàníyà a ní pírọ́blẹ́mù pẹ̀lú tìjàníyà <laughs> ẹ̀rí àwí so tí tìjàníyà ò bá ṣe tá àti ní pírọ́blẹ́mù pẹ̀lú àwa àwa ń tiwa a ti múra kalẹ̀ pé a ní pírọ́blẹ́mù pẹ̀lú tìjàníyà lọ́jọ́ tó ti pẹ́ àti ní pírọ́blẹ́mù pẹ̀lú tìjàníyà kò sì kàn wá so ká má ní pírọ́blẹ́mù pẹ̀lú aláwọ̀ ẹ̀dá ó ní ìrìn àjò ìgbésí ayé tiwa <laughs> so èwo ló wá pé wọ́n tí wọ́n fẹ́ mú ṣé kò ní pírọ́blẹ́mù pẹ̀lú tìjàníà ni kò sì má ní pírọ́blẹ́mù pẹ̀lú Allah àbí kò ní pírọ́blẹ́mù pẹ̀lú Allah kó o má wà ní pírọ́blẹ́mù pẹ̀lú tìjàníà ló fẹ́ mú so torí o ò lè ẹ́fà ní pírọ́blẹ́mù pẹ̀lú tìjàníà óyé kó o fi tí tìjàníà ń ṣe lẹ́sìn tó jẹ́ tí tìjàníà pè lẹ́sìn ó ṣòro kó o fi kalẹ̀ kó wá ní pírọ́blẹ́mù pẹ̀lú Allah wallahi lazim so kò yìí sí bó ṣe fẹ́ ṣe tó ní ní pírọ́blẹ́mù pẹ̀lú ẹ kò yìí sí bó ṣe fẹ́ rìn tó sọ pé òkè o ní pírọ́blẹ́mù pẹ̀lú tìjàníà tó wà sọ pé o ní pírọ́blẹ́mù pẹ̀lú kíni tó wà sọ pé o tún ní pírọ́blẹ́mù pẹ̀lú Allah tìjàníà pẹ̀lú títí tìjàníà ń ṣe lẹ́sìn o ti ní pírọ́blẹ́mù pẹ̀lú Allah nìyẹn o ti ní pírọ́blẹ́mù pẹ̀lú Allah torí ẹ̀sìn Islam kọ́ ni tìjàníà ń ṣe ẹ̀sìn ẹbọ ni tamaman ẹ̀sìn ẹbọ completely òun ni tìyá náà ṣe so ara rẹ̀ òun náà ni máa lọ sí ìdìsáré Ibrahim Niasse tí Gani Adams lọ yìí ìlọsí ìsàárì rẹ̀ ló ń tọrọ lọ́wọ́ Ibrahim Niasse Ibrahim Niasse tó máa kú sí London nífà Ibrahim Niasse wàláì London ló kú sí lórí ààrẹ London London òun ló kú sí lórí ààrẹ kódà kò kú síbi táṣọ rẹ̀ wà ní Ibrahim Niasse London ló lọ kú sí fà so London òun ni Ibrahim Niasse kú sí lórí ààrẹ fà <laughs> tó ẹni tó kú sórí àárẹ̀ tó yá sí pé ikú àárẹ̀ ló pa so àárẹ̀ ní sábàbí ikú rẹ̀ fa oye kẹ wá máa lọ síbi sàárè rẹ̀ kẹ lọ máa bẹ̀ kẹ lọ máa tọrọ lọ́wọ́ rẹ̀ pé ó ní nǹkan kan tí ó ṣe fún yín ṣé èṣe pé nǹkan ń dààmú pọlọ àwọn tó bá ń ṣerú rẹ̀ oye so tó ẹ̀rọ ìjà sí wípé ṣe rí kò sí ìkankanú àwọn Tìjàní àfà bí èyí ọmọ arógundádé ìlú ṣakíyùn èyí Lukman Arogundare tí ń bẹ ń Ṣakí ẹ̀yin náà gbọ́ngbà kan tó sọ pé ìwọ tó bá pe Ibrahim Inyasi Amadu Tijani náà ló ń pè Ànábì náà ló ń pè Allah náà ló ń pè so ẹ máa ìgbà tó àwọn kèfèrí ìlú Ṣakí yẹn fi sọ̀rọ̀ yẹn àbí tá a fi ṣèdánilẹ́kọ̀ọ́ fún tó gbóná gan tí wọ́n ń sá káàkiri oye <laughs> tẹ́mi rẹ̀ ò balẹ̀ tí wọ́n ń sọ dédédé ní ọmọ Lukman Arogundare ìlú Ṣakí yẹn so ẹran tí gbà tó sọ pé ẹni tó bá fi lè pe Ibrahim Inyasi Tijani ní ń pè Anabi ní ń pè bẹ́ẹ̀ dẹ̀ ni alábàáyẹ̀dà gangan náà ní ń pè so ẹ̀sìn Tijani àlẹ́ rí yẹn so in táwọn ń ṣe lẹ́sìn nìyẹn ìṣẹ́bọ pẹ̀lú alábàáyẹ̀dà òun lẹ́sìn wọn. Ah, kò wàhálà tó ti gbà fún ṣé Ibrahim torí kò sí bó ṣe fẹ́ gbà fún ṣé Ibrahim Anabi náà ló gbà fún. ẹ gbọ́ ó ní kò sí bó ṣe fẹ́ gbà fún Ibrahim Inyasi Anabi náà ló gbà fún bàbá ńlá rọ́ọ̀ Ibrahim Inyasi òpòrọ́ burúkú mọ̀ nífa ó parọ́ mọ̀ nẹ́bì wàláì ìmọ̀ ń parọ́ mọ̀ nẹ́bì ni Ibrahim Inyasi yóò mọ̀ hunrọ́ mọ̀ nẹ́bì sallallahu alaihi wasallam yóò sọ àdísì yóò sì sọ pé ànẹ́bì ló sọ òun ló hun yóò sì sọ pé ànẹ́bì ló wí kódà in tó tí ó pè ládìsì ọ̀hún gan ẹ̀ ní rí nínú àwọn kútùbù ahadis ẹ̀ ní bá pàdé so ẹ̀ ní ṣe kíní ẹ̀ ní bá pàdé bí n tó pè ládìísí pé anọ́sẹ́lẹ́mù sọ pé ẹ ana min nuri Allahi wal mu'minuna min nuri kìí ṣe àdìsí kìí ṣe kíni kìí ṣe àdìsí kódà kò sí nínú tíra àdìsí kankan bí i pé ulamahu ummati ka anbiya ibani Isra'il kìí ṣe àdìsí kò sí nínú tíra àdìsí kankan Ibrahim Inyas kan parọ́ mọ́ nẹ́bí bẹ́ẹ̀ so ṣé Ibrahim Inyas yá sí pé ó máa máa parọ́ mọ́ nẹ́bí báyìí Ibrahim Inyas tó sọ pé ànábì ọ̀sẹ́lẹ́mù kọ́ rí òun sí lọ́wọ́ so وقد قال ممدوحي فإني مفوض أموري إلى برهام فهو المنفذ Ibrahim Inyas ti ń sọ ipá náà sẹ́lọ́mù ti kó àlámọ̀rí rẹ̀ sí lọ́wọ́ pé òun Ibrahim Inyas ó discharge ẹ̀ tí ń parọ́ mọ́ Ànábì sallallahu alaihi wasallam Ibrahim Inyas yìí ni ó wá <laughs> já sí pé téèyàn bá ti fẹ́ràn rẹ̀ ìyẹn ti fẹ́ràn Ànábì irọ́ burúkú téèyàn bá ti fẹ́ràn Ibrahim Inyas ó ti fẹ́ràn Iblis dé ó ti wà lójú ọ̀nà Iblis so ó ti ṣe kíni ó ti bá ìbílísì ó ti bá a múlẹ̀ ó fẹ́ràn Ibrahim yá sí pẹ́rẹ́ báyìí <laughs> ìwà àti ṣetán ẹ ti jọ lásopọ̀ ẹ ti jọ ṣe kíni ẹ ti jọ ní àsopọ̀ ìyáláyà àsopọ̀ lẹ ti jọ níbàwọn ipò kan fẹ́ràn Ibrahim yá sí báyìí ó ti ní àsopọ̀ pẹ̀lú ṣetán wallahil azim nítorí àánú tó bá ń sọ pé èèyàn pèpè sídi ànúfa tamamu dalal paríparí àánú tẹ́ẹ̀ bá ń wá àwọn ẹni tó ń pèpè sídi ẹ̀ àwọn Ibrahim Inyas yìí ní kẹ́kọ́kọ́ lọ mú ẹkọ́ fa Ibrahim Inyas al-Kaulahi kalẹ̀ pé tọ̀ sheikhul kufur rẹ̀ nínú àwọn ẹni tí wọ́n pèpè sí ìdí àánú tí wọ́n lágbára rí so Ibrahim Inyas ní kẹ́kọ́kọ́ lọ wá wá kódà ìpèpè Ibrahim Inyas ń bẹ ànúfa wallahi ó burú ju ti Amadu Tijani lọ <laughs> ẹ mọ̀ pé orí ojú ọ̀dà Amadu Tijani ni Ibrahim Inyas ní àbí tí ẹ tún wá léwo tún wá ṣi èrè ju ti Amadu Tijani lọ ní ìpèpè àánú Ibrahim Inyas tẹ̀ ń yìí so níbi tí Ibrahim Inyas ṣiṣẹ́ dé fámọ́dù Tìjání nípa ẹ̀mọ́ pèpè sí ìdí àánú támọ́dù Tìjání hun jọ so fúnde eléyìí gbogbo àwọn eléyìí sì ń irọ́ ni gbogbo àwọn etí eléyìí ń sọ ní orí fídíò Ààrẹ Ọ̀nà Kakanfò tó lọ tọrọ ń di sàárè Ibrahim Inyas oye. táwa ló yẹ ká mọ kí ta ló yẹ ká mọ kí hmm? tí kì ṣe ànábì wa sallallahu alayhi wa sallam torí tí o bá ti sànnábì kò sí ti ń ṣe Ibrahim ṣé Ibrahim ò gòkè pẹ̀lú nǹkan kan tó kọjá ànábì lọ tàbá ti wá rẹ́nìkan tó wá gbéra pẹ̀lú tó láti ìlú kan tó wá kí ṣé Ibrahim ànábì ló wá kì í wàláì ànábì gangan láàmú kì í wàláì. ẹ̀rí ẹni tẹ́yìn tọ́ sí ẹ. ẹ rí àbí wàláì aláìmọ̀kan lọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tó ń bẹ nínú Tìjàníyà yìí wàláì azim aláìmọ̀kan lọ̀pọ̀lọpọ̀ wọn ọ̀pọ̀lọpọ̀ wọn ṣe tabako tabako Tìjàníyà bíi seven thousand kalẹ̀ pípé Tìjàníyà seven thousand rèé tipátipá láfi rí èyí tó yá sí pé ó fi ojú tó kéwú ní ti ń jẹ́ kéwú gangan torí èèyàn ò ní fojú tó kéwú ní ti ń jẹ́ kéwú gangan kó wájá sí pé tíyà ní Ibrahim Inyas ló fẹ́ ṣe ó kúnnù dí tàfi máa ń sọ fún èyí àfa náwí pé ẹwà ń bí tìjà ní àkọni tẹ́yìn ṣe yùn rédèrèdè ni so ní tó ń pè tìjà ní àkankan wọn bí dákẹ́ má dìdàkudà <laughs> ẹ gbọ́dọ̀ dìdàkudà ẹ gbọ́dọ̀ ṣe ṣékùṣe <laughs> ẹ gbọ́dọ̀ ṣe jákujáku <laughs> torí ìlànà òsì ni oye so ọ̀làjú tí tí àfá abdullahakim anáwí tó ti rí nídìí kéwú bẹ́ẹ̀dẹ̀ ni àti àwọn tíra àwọn àfá ẹ̀sìn tó ti kà tó ti attract ọpọlọ rẹ̀ òun ló fẹ́ máa fi regulate Tìjàníyà kò sí léṣe kò tó bẹ́ẹ̀ nítorí àwọn tí wọ́n wà nínú fẹ́dọ̀ Ibrahim Inyas yẹn gangan tí wọ́n ní àwọn ìgbàgbọ́ òfò burúkú yẹn gangan tí Ibrahim Inyas pè wọ́n sí wọ́n bàjà wọ́n sì gbógun tì ṣe bá arógundádé gbógun tì náà arógunládé fèsì fún ẹ ó fèsì fún èyí abdulhakeem anawi náà ipe sọkúsọ ní sọ so torí ẹ ọ̀pọ̀lọpọ̀ àwọn tẹ ẹ rí yẹn tó yá sí pé wọ́n máa ń kí Ibrahim Inyas yẹn tí wọ́n sì máa ń sọ àwọn ọ̀rọ̀ tí irú èyí ti ń sọ̀rọ̀ yìí máa ń sọ nípa Ibrahim Inyas wàlá aláìmọ̀kan ni wọ́n wọ́n àmọ́ nǹkan kan hàtà nípa tìjà ní àwọn nǹkan tẹ bá ní ẹwọ àkọọ́lẹ̀ wọn dédèdè wọ́n mọ̀ bá sọ ẹjọ́ ni wọ́n kà mọ́ bá tó oye ẹgbẹ́ ó ní ẹni tó bá wá bẹ Ibrahim yasi wàbí tó bá wá kí Ibrahim Inyas ànábì gangan náà ló wá kí so ànábì gangan náà ló wá kí nítorí Ibrahim yasi ogun kè pẹ̀lú nǹkan kan tó tayọ anabi à nínú àwọn àpèmára tí Ibrahim Inyas pàpèmára rẹ̀ náà nù tó sọ pé tọ̀ ìfẹ́ ànábì lòun fi ṣe kí ni ìfẹ́ ànábì lòun fi hàn irọ́ sì ni ṣètàn ni Ibrahim Inyas fi gòkè ànábì kọ́ ló fi gòkè torí ẹ̀sìn ànábì ó yapa ohun tí Ibrahim Inyas pèpè sí ìlànà tánàbí ọ̀sẹ́lẹ̀mù pèpè sí ìsìláàmù ni súnnà ni tàwíìdì ni ìṣàlọ́bẹ̀ẹ́dà lọ́kan ni ẹ̀sìn tó yású ipò jẹ́ ká mọ̀ yàtọ̀ láàrin ọba tó dá gbogbo wa àti àwọn ẹrú rẹ̀ tó dá ni àmọ́ lọ́dọ̀ Ibrahim Inyas àti àwọn Amadu Tijani kò sí yàtọ̀ láàrin alọ́bẹ̀ẹ́dà àtàwọn ẹrú rẹ̀ tó dánà so lọ́dọ̀ àwọn Ibrahim Inyas àti Amadu Tijani kò sí yàtọ̀ láàrin Allah àti àwọn ẹrú rẹ̀ tó dá lọ́dọ̀ àwọn Ibrahim Inyas àmọ́ lọ́dọ̀ Ànábì ọ̀sẹ́lẹ̀mù àti àwọn mùsùlùmí àtàwọn ẹni rẹ̀ tí wọ́n tẹ̀lé àwọn sàbẹ́ ànábì óyé so ìyàtọ̀ ń bẹ láàrin àwa àti ọba tó dá níyàtọ̀ tó ní agbára so àmọ́ Ibrahim yasi kò sí yàtọ̀ láàrin àwọn ẹrú Allah bẹ̀ẹ́dà àti Allah so ṣerú eléyìí ló fẹ́ fi ànábì gùnkè yóò sọ fún wa pé òun nífẹ̀ẹ́ ànẹ́bì láwa gbàgbọ́ kìí ṣe kó kàn sọ lẹ́nu pé òun nífẹ̀ẹ́ ànẹ́bì kìí ṣe tó ń pè pé èèyàn nífẹ̀ẹ́ ànẹ́bì nìyẹn so kìí ṣe tó ń pè pé èèyàn nífẹ̀ẹ́ ànẹ́bì nìyẹn onífẹ́ ànẹ́bì àmọ́ òun pèpè sí ohun tó yòdì sí ìlànà rẹ̀ dá ànẹ́bì ila tawhid wa anta tad'u ila ilhad ànẹ́bì pèpè sí tawhid wọ́n sì pèpè sí ilhad òun pèpè sí kúfù so bóòlù ṣe fẹ́ sọ fún wa pé òkè ìfẹ́ ànẹ́bì ló fi gùnkè nínú àwọn àpèmára tí Ibrahim yá sí pàpèmára rẹ̀ fún àwọn ọmọlẹ́yìn rẹ̀ ní eléyìí náà ṣe kíni òun náà lè náà rìpìtì kìí ṣẹ̀bi rẹ̀ ó nínú àwọn orin tí Ibrahim yá sí kọ ó sọ pé tọ̀ ìfẹ́ ànẹ́bì lòun fi lòun fi ṣe kí ni lòun fi di èèyàn so irú rẹ̀ ní èyí ọmọ fọ́rin yẹn ń jò ní lòun náà kọ ipe tọ̀ ìbàbàràhàmà ti sọ pé ìfà nẹ́bì lòun náà fi hàn ìfà nẹ́bì lòun fi ṣe kíní kan ipò òun náà lòun náà fi ń dèèyàn lọ irọ́ lásán oye tọ́yìí. iye náà láàmú fẹ̀yìn fún un mustapha mokhtari min ma'ashari libid salatu wa taslimu min alukuli walbaadi anábì mm. tó wá wá láti ìran aláwọ̀ funfun yẹn náà lọ́pẹ́ tọ́ sí i àló náà ni tí bàbá odidi Gani Adams wọ́n wá gbéra wọn wá látòdì Nàìjíríà wọ́n ní gbogbo nǹkan táwọn ti ń wá sẹ́nìgà yìí gbogbo táwọn bá béèrè lọ́wọ́ lọ ni máa rí bẹ́ẹ̀ alihamudulilayi tó bá ti ń bẹ lọ́mọ kí ẹ ṣe Ibrahim má ṣe kí ni má má sì yè méjì má sì yè. ẹ gbọ́ ó ní bá Gani Adams sọ pé gbogbo nǹkan táwọn bá ti béèrè táwọn bá wá sí kaula òun ni alábẹ́ẹ̀dá mọ́ndá ń ó sọ pé òun ni Ibrahim Inyas máa ń fún wọn torí Ibrahim Inyas ní bá Gani Adams wá tọrọ lọ́wọ́ rẹ̀ ń bẹ̀rẹ̀ kì í ṣe Allah so bá Adam Adams wá sí Senegal láti wá bẹ Allah so bá Adam Adams wo gan ló tiẹ̀ wá sí Senegal tó wá tọrọ lọ́wọ́ Ibrahim Inyas so ẹni tó yá sí pé tí máa ń lọ sí tí máa ń lọ sí kinní àwọn ọlọ́ṣun fa ẹwọ nǹkan. bága ní Adams lọ́wọ́ rẹ̀. Bagana Adam ọmọdé o Bagana <laughs> Adams ọmọdé láàrin aṣọ tó túmọ̀ sí wípé so ìlọ sí kíní Ibrahim Nyasi tí Bagana Adams lọ sí ibi Ibrahim Nyasi kò gbọ́dọ̀ ju àwa lójú náà so normal Bagana Adams ẹni tó yá sí pé normal a máa lọ síbi tó yá sí pé wọ́n bá ti máa ń sin òòṣà a máa lọ sáàrin àwọn ẹni bá ti máa ń sin òòṣà so òòṣà kan náà ni Ibrahim Nyasi tẹ́yìn kan bọ̀ náà oye so gẹ́gẹ́ bí Bagana Adam ṣe lọ síbi òòṣà àwọn oníṣẹ̀ṣe ilẹ̀ Yorùbá ó sì wá lọ síbi òòṣà àwọn oníṣẹ̀ṣe ìlú Senegal tí ń ṣe àwọn Tìjàníyà <laughs> so kí wá ní <laughs> so tọ́ ipe tí Bagari Adams bá lọ sí Senegal gbogbo tó bá tọrọ lọ́wọ́ alábẹ́ ẹ̀dá ọ̀nà lọ́wọ́ bá máa ń fún un so ń wá ń tọrọ lọ́wọ́ Ibrahim Inyasi dé kì í ṣọwọ́ alábẹ́ ẹ̀dá ní tí wọ́n tọrọ so oye torí normal tí ní lọ́dọ̀ Bagari Adams láti lọ síbi shrine shrine ibi táwọn èèyàn bá ti ń jọ́sìn fún nǹkan míyàtọ̀ sí ọba dẹ́dà gẹ́gẹ́ bí Gani adamu ṣe máa ń mix pẹ̀lú àwọn kíni pẹ̀lú àwọn aláṣìṣe so Ọ̀ṣun ni wọ́n ṣe ní sí Gani adamu sí wà ń bẹ̀ yìí Gani Adams yóò tún tọrọ lọ́wọ́ Ọ̀ṣun bí yóò tọrọ lọ́wọ́ àwọn abọ̀ṣun bí tó yé tọ̀ ó sì wo pé ó yá o shrine táwọn òòṣà táwọn ti yà ní à ń sìn yìí tí ń bẹ́ ń sẹ́nìgà yìí ibi tí wọ́n ń gbé sí ọ̀yá ẹ jẹ́ ká lọ síbẹ̀ ká lọ tọrọ lọ́wọ́ òòṣà tí ń bẹ ní sẹ́nìgà yìí tí ń ṣe Ibrahim Inyas níbi tí wọ́n ń gbé kalẹ̀ sí níbi tí wọ́n ti bọnú kòtò sí ó sì gbéra lọ síbẹ̀ gẹ́gẹ́ bó ṣe lè gbéra lọ síbi àárín àwọn aláṣìṣe láti lọ tọrọ lọ́wọ́ àwọn ẹ̀yìn láti lọ bá wọn ṣe ọdún wọn so eléyìí ò jẹ́ tuntun ó yé báyìí so bá Gani Adams ọ̀hún náà ní so gẹ́gẹ́ bó ṣe gẹ́gẹ́ bí bá Gani Adams ṣe lè lọ sáàárín àwọn aláṣìṣe láti bá wọn ṣe ọdún wọn àti ọdún wọn bẹ́ẹ̀ dẹ̀ ni kán bá wọn ṣe ogun tí wọ́n ń ṣe ń bẹ̀ kán sì tọrọ báwọn aláṣìṣe náà ṣe ń tọrọ so bá Gani Adams rí pé ok normal thing ni so òòṣà kan tí ń bẹ ní sẹ́nìgà tí wọ́n ń sìn ń bẹ̀ yẹn ẹ jẹ́ ká lọ ká lọ fíṣítì ẹ̀ náà tí wọ́n ń pè ní Ibrahim Inyasi <laughs> eh, <laughs> so tó ń pè ní kíni tó ń pè ní Ibrahim Inyasi káwọn lọ ṣe kíni káwọn lọ fíṣítì ẹ̀ ẹ eh, oyé so kò sí nǹkan kan tó wá jẹ ní òní bíi pé Gani Adams lọ sí sẹ́nìgà lọ tọrọ lọ́wọ́ Ibrahim Inyasi oyé kò sí nǹkan kan tó wá jẹ ní òun bẹ́ẹ̀ àmọ́ àwọn tìjà ní ẹ̀mọ́ alágbàkọ ni wọ́n àwọn tí wọ́n wọ́n fẹ́ sì ń ṣe ń tiwọn tó ká ní ìsìláàmù ni wọ́n tẹ́ ṣe tó ṣótẹ́ ẹ̀kọ́ tẹ̀ ní kírú bá Gani Adams sí wọnú sàárè Ibrahim Inyas yan fa mọ́sálásí má lè yàn wọ́n má gbà dénú rẹ̀ fa so wọ́n má gbanú mọ́sálásí dénú bẹ̀ nífa ní sàárè Ibrahim Inyas yẹn oye bá Gani Adams lọ́wọ́ sì wà nínú àwọn aláṣìṣe àwọn ẹlẹ́bọ yìí so oye tó yá sí pé ẹbọ ni bàbá yìí máa ń ṣe kíni ni bàbá yìí máa ń rò pọ̀ lọ́pọ̀lọpọ̀ gbàfa so wọ́n sì mú bàbá yìí wọnú mọ́sálásí tí wọ́n fi débi sàárè Ibrahim Inyasi abẹ́ ẹ̀rá dánwò ẹ̀sìn Tìjàní àbáyì ẹ̀rí fìtínà ẹ̀sìn Tìjàní àbáyì so ẹ̀rí nǹkan Tìjàní àwọ̀ àmọ́ sọ fún pé Islam làwọn ń ṣe ní Nàìjíríà ń bí Tìjàní à yóò sọ fún pé Islam làwọn ń ṣe ẹ dákun ṣe Islam nìyẹn ẹ ṣe Islam nìyẹn so abẹ́ ẹ̀rí nǹkan báwọn oye so fún délé ẹmọ ìyá wa nínú ẹ̀sìn wa mo ti ní ìfẹ́ kíkì ní ìpẹ́ so due to pé so due to ìdí kan sí kejì so ìyá ẹmọ ìyá nínú ẹ̀sìn wa sàárì tó bá jẹ́ sàárì mùsùlùmí òfin àlọ́bẹ̀ ẹ̀dá fàyè gbà wá ká lọ bẹ àwọn ọmọ ìyá wa tí wọ́n ń bẹ ní ìtẹ́wò bẹ́ẹ̀ dẹ̀ ni ká dẹ̀ ṣe kí ni ká sálámà sí wọn gẹ́gẹ́ bí súnà ṣe kọ́ wa yàtọ̀ sí eléyìí ká sì ṣẹ́rí padà wálé oye so kò sí pé mùsùlùmí ó máa tẹ́wọ́ ń bẹ̀ tí ó máa tọrọ nǹkan di sàárè kò sínú ìlànà mùsùlùmí àbí kẹ́kọ̀ọ́ wa máa tọrọ lọ́wọ́ ohun tí ń bẹ nínú rẹ̀ àbí ọlá tí ń bẹ nínú rẹ̀ wallahi kò sínú ìlànà àwọn mùsùlùmí àwọn ẹlẹ́bọ ni wọ́n máa ń ṣe àwọn ẹni àánú wọ́n máa ń ṣe so oye so bága náà lọ sí Senegal lọ ṣerú rẹ̀ àwọn ọmọ tìyà ní àwọn sọ pé Gani Adams ló lọ kí olówó àwọn yìí ló lọ kí ọ̀gá àwọn yìí nǹkan kan ó sọ pé ó lọ kí òòṣà yín òòṣà tẹ̀ ń bọ ní sẹ́nìgà Ibrahim Inyasi ó ní Gani Adams lọ kí oyè báyìí ó ní Gani Adams lọ kí òòṣà yín oyè. Hmm. baba Gani Adams ni. má ṣe kí ni má má ṣiyèméjì má ṣiyèméjì má ṣiyèméjì barahama náà ní ibẹ̀ náà ló gbà lọ́dọ̀ ànábì. ẹ̀gbọ́n tára ẹ̀mọ̀ kan sọ ó ní tó bá ti jọ́ makéwú tó bá ti jọ́ lólùfẹ́ Ibrahim yá sí má ṣiyèméjì má ṣiyèméjì barahama náà ni barahama náà ló gbà dọ́dọ̀ ànábì ọ̀dọ̀ ibrahim yasi náà ló gbà dọ́dọ̀ ànábì tẹ́ bá sọ pé kí wọ́n fún alẹ́ rí pé ibrahim yasi òun láfi mà ànábì ní ìsìn wọ́n bẹ̀rẹ̀ sí sunkún <laughs> ẹkún ni wọ́n mọ̀ sùn <laughs> ipò ọ̀yà ẹ̀ fún alẹ́ rí pé ibrahim yasi o tí ò bá sí ibrahim yasi o a lè ṣe islam kọ́kà fún yín lẹ́rìí rẹ̀ ìpìtọ̀ ibrahim yasi tẹ́ ń gbèrú sórí yìí o tó dá sí pé ó kọ ohun tó yá sí pé ó bá yín àtàlìkíámọ̀ yín jẹ́ ìtẹ́ǹtẹ̀lé yìí o tí ò bá sí kí ni aburú tí ó ṣe islam tí ó bá sí ibrahim yasi wallahi tí ó bá sí ibrahim yasi kódà ìwúlò ńlá ló jẹ́ fún islam àti àǹfààní ńlá ló jẹ́ fún islam torí ibrahim yasi ó corrupt ọpọlọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀dá allọ́bẹ̀ẹ́dà oye ó corrupt làákà ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀dá allọ́bẹ̀ẹ́dà lórúkọ ìfẹ́ ànábì bẹ́ẹ̀ dẹ̀ ni ó sì pè wọ́n lórúkọ ìfẹ́ ànábì sí di ìṣìnà ó sì pè wọ́n sí di iná lórúkọ ìfẹ́ ànábì sallallahu alaihi wasallam so lórúkọ kíni lórúkọ ìfẹ́ ànábì sallallahu alaihi so Ibrahim Inyas tó bá fi lè tún ayé wá tó bá lọ́pọ̀túnítì àti padà wá sábòdè já sí pé kò lè wá oyè yóò sọ pé òun ọ̀dánrún tó dánwò mọ́ so nítorí ní ti Ibrahim Inyas tójú rẹ̀ ti rí lẹ́yìn ikú rẹ̀ yìí nípa pé àwọn èèyàn ṣe rọ́dù fún àwọn àna àti ìṣìnà rẹ̀ kò kéré káàkiri gbogbo ayé pátápátá sókè lọ́bẹ̀ ẹ̀dà kó fọ́nà mọ́ ẹ̀yìn kéékèèké tẹ̀ ṣe wà nínú ẹ̀yìn àtàwọn ẹni tí wọ́n já àfà fún yín so oye Ibrahim yasi alọ́bẹ̀ ẹ̀dà ò dákọ̀ rẹ̀ nínú Qur'anul Karim anabi ò dákọ̀ rẹ̀ nínú àdé Ibrahim Inyas jẹ́ tàbí àbí so alẹ́ ànábì ni Ibrahim Inyas iṣẹ́ mi fà so amadu Kyari ń ṣẹ̀mí ń jẹta Ibrahim Inyas ṣẹ̀mí lálẹ́ àná ń bí alẹ́ àná ń bí òun Ibrahim Inyas ṣẹ̀mí fa tó fi tó fi fa ilẹ̀ so làwọn nǹkan máa ń sọ fún yín lónìí pé Ibrahim Inyas ọ̀nà ọ̀dọ́ rẹ̀ lágbàdọ́dọ̀ ànábì àwọn ẹni tí wọ́n ń ṣẹ̀mí kí Ibrahim Inyas tó dé ńkọ́ ibo làwọn gbàdọ́dọ̀ ànábì àwọn aláìmọ̀ kan ọmọ sòkà lọ́bẹ̀ ẹ̀dà kó là àwọn kó bá wa fọ̀nà mọ̀ wọn kó jẹ́ kí wọ́n ródòdó àwa náà ti rí bẹ́ẹ̀ náà rí tẹ́lẹ̀ mo wà ní plaza kan níbi àná oye mo wá rí ọ̀gbẹ́ni haúsá kan ó fi kíní chain ibrahim yasi sọ́rùn tí wọ́n ya ibrahim yasi sí báyìí mo wá béèrè lọ́wọ́ rẹ̀ pé ní àǹfààní wannan abu kí ni àǹfààní tó fi sọ́rùn yìí so kí ni ìwúlò tó gbé sọ́rùn yìí ó wá sọ fún mi pé ah ipe òun kàn fi síbẹ̀ kó máa jẹ́ àmì pé òun fẹ́ràn ibrahim yasi mo ní kílódé tí ò fi gbé tànẹ́bì síbẹ̀ so ó ní wọn rí àwòrán anabi sallallahu alayhi wa sallam mo ní òòrá àwòrán anabi sallallahu sallam mo ní bóòlù wá ń ṣe ń fi bóòlù ṣe bóòlù ṣe ń mọ ipò nífẹ̀ẹ́ ànábì ńgbà tó rí àwòrán rẹ̀ ó ní ọkàn òun lòun fi ń mọ ipò òun nífẹ̀ẹ́ ànábì wọn á ní àjọsí pé eléyìí kò ká ló bá nífẹ̀ẹ́ Ibrahim yá sí lóòótọ́ kò yẹ kó gbé léyìí sí kíni kò yẹ kó gbé léyìí sí àyà so ṣèrèmí káwé ní eléyìí ránu gbáà lélẹ́yìí yàtọ̀ sí pé tó wáá jẹ́ra nu òtún á yẹ kó nífẹ̀ẹ́ Ibrahim Inyas torí Ibrahim Inyas àánú ló pèpè sí mo wá ń sọ fún ọ̀gbẹ́ni náà pé ǹjẹ́ ó tiẹ̀ ka tíra Ibrahim Inyas bí ó lóun ka Ruhul Hadab so ti Ibrahim Inyas mo ní ọ̀pọ̀lọpọ̀ tíra tẹ́yìn tìyà ní àmọ́ ń kà náà nù nínú tíra Ibrahim Inyas so gbogbo yàrá kó tìjà ní àjọba yìí bí one million tìjà ní à dóòlè tipátipá lẹ́fì rí tìjà ní àtúnyàsí pé ó fojú ba gbogbo tíra Ibrahim Inyas rúhùl adàbù ni wọ́n máa ń gbájúmọ́ gbèsè ayé wọn torí ẹ̀tẹ́ bá ń ka àwọn tíra Ibrahim Inyasi fún wọn pé àánú ni Ibrahim Inyasi pé gbèsè yìí í máa ń yà wọ́n lẹ́nu gan so í máa ń gbóná lára wọn gan mo á sọ fọ́ gbẹ̀rẹ̀ náà pé kó try kó wá ẹni tí ó ka Jawahirul Ma'ani fún kó tú fún kó wá ẹni tí ó ka sorry kó wá ẹni tí ó ka Jawahirur Rasaili fún kó wá ẹni tí ó ka Kashiful Ilbasi fún kó wá ẹni tí ó ka Diwanu Ibrahim Inyasi fún kó tún fún ipe yóò rí àwọn ẹbọ tí ń ṣe kíni yóò rí àwọn ẹbọ tí ń bẹ nínú tírà Ibrahim Inyas pé ìlànà ṣètọ́n ló pèpè sí so wá fún nọ́mbà mi pé tèmi gánà bá ráyè ń ṣe kí ni ń gbìyànjú rẹ̀ fún kólébà rí pé Ibrahim Inyas ẹni àánú ni àánú ló sì pèpè sí mo jẹ́ kó yẹ ọ̀gbẹ́ni náà pé àwa yìí gan ti ṣe kí ni àwa yìí gan ti ṣe Tìjàní àrí a ṣe Súfì so kò sí tí wọ́n ń ṣe nínú Súfì táwa gan náà ò bá wọn tọ́wò rí tá a bá wọn ṣe rí so torí ẹ̀ ló yẹ jásù pé kò lè rọrùn fún kó wáfì nǹkan kan bò àwa lójú ń bí sóye torí táwa náà ti rìn rí ni ojú ọ̀nà táwa náà ti ṣe rí ni <laughs> so tá a tún ṣe ju ẹlòmíì gan lọ nínú gbogbo yín tẹ̀sí wà ń bẹ̀ so mo sọ pé àwa yìí gan ẹ a ti fẹ́ràn Ibrahim Yasiri ìgbà tá a kéwú tójú wa tó ìmọ̀lá rí pé èé àṣẹ ojú ọ̀nà àánú là ń rìn torí ẹ̀ la ṣe pátì ipe tọ̀ àwa fẹ́ tẹ̀lé sunna tiwa Islam àti sunna kawai kò sí nǹkan mìíràn oye oye báyìí so fún délé yìí ẹ ṣọ́ra tìjà ní ẹ̀ṣẹ̀sìn so ẹ̀sìn wọn lẹ́ so ààrẹ ọ̀nà kákàfò tó yá sí pé pẹ̀lú àwọn aláṣìṣe báyìí ni wọ́n jọ rí óyé wọ́n wá mú ààrẹ ọ̀nà kákàfò yìí wọnú mọ́sálásí lọ sínú sàárì Ibrahim Inyas kó lọ túmọ̀ tọrọ lọ́wọ́ Ibrahim Inyas nínú sàárì ṣèbó yẹ kó ń pe ààrẹ ọ̀nà kákàfò yìí sí Islam ni ká ní tíjà ní ààyè ìbáṣẹ́sìn Islam ààrẹ ọ̀nà kákàfò yìí ní sọ yẹ kó ń pe ààrẹ ọ̀nà kákàfò yìí sí Islam ní pé tọ̀ báyìí báyìí ní Islam wọn ìdá Islam pọ̀ mẹ́sìn ẹbọ nǹkan kan bẹ́ẹ̀ bọ̀tìyà ní àgẹ́gẹ́ fúnra láàrẹ ẹ̀sìn ẹbọ nínú ẹ̀sìn àánú ní so oye n tí wọ́n ń bọ táwọn náà ń jọ́sìn fún ni wọ́n ní káàrọ̀ ọ̀dàn kàkà fún lọ́ máa tọrọ nídìí ẹ̀yẹn ní Senegal tí ń ṣe Ibrahim Inyas oye so tí ń ṣe Ibrahim Inyas ó ti ṣe súfírí kórìbú tó báyìí àti gbọ́ ebú yìí náà ni àsánkẹ́ máa bú èbú yìí náà tó bá ní kẹ́ kéwú nìsín ẹ̀ máa tọ̀ sára tó bá ní kẹ́ wá kéwú nìsín ẹ̀ máa tọ̀ sára ebú yìí náà ni ẹ̀yin sá mọ̀ bú èébú mo bú wọn ofri àti bú èébú mm, ofri ofri eh, mo ti fi ṣe sàárà fún ọ̀pọ̀lọpọ̀ yín lọ́jọ́ tó ti pẹ́ ó kàn mọ̀ ní bóyá wo mà wọ́n sọ fún àbí àwọn ìyókù rẹ̀ ò sọ fún ọ ipe mo ti fi èébú ṣe sàárà fún yín ipe kẹ́ mọ́ bú mi bó ṣe wù yín ó <laughs> ti mọ̀ lálẹ́ ó <laughs> ti hàn sí ẹ lálẹ́ yìí <laughs> so mo ti fi èébú tèmi mo ti fi ṣe sàárà fún yín ó yé so kó má rí bẹ́ẹ̀ so fún délé yìí so ẹ ṣọ́ra fẹ́sìn tìjàníà ẹ̀sìn tìjàníà ìṣẹ̀sìn so ẹ mọ̀ pé lọ́dọ̀ àwọn tìjàníà téèyàn bá forí kanlẹ̀ fún lọ́dọ̀ tìjàníà fa ṣe ara àwọn aláṣìṣe tí wọ́n ń ṣàṣìṣe tí wọ́n ń ṣe yẹn fa lọ́dọ̀ tìjàníà wallahi wọ́n yẹn ṣe kèfèrí fa lọ́dọ̀ tìjàníà uqsimu billah so àwọn aláṣìṣe tẹ́rí tí wọ́n ń forí kanlẹ̀ fún ni tí wọ́n ń forí kanlẹ̀ fún nǹkan kan tẹ́rí yìí tí wọ́n jọ́sìn fún ni tí wọ́n ṣe wallahi wọ́n yẹn ṣe kèfèrí lọ́dọ̀ tìjàníà fa ìbẹ́nu tíra àwọn ìbẹ́nu Jawahirul Ma'ani bí tamadu tìjàní Eh, àwọn ẹni tí wọ́n ń forí kanlẹ̀ fún òkúta àbí tí wọ́n ń forí kanlẹ̀ fún nǹkan mí àtọ̀ sí Allah bẹ̀ẹ́dà kò sí nǹkan kan tí wọ́n forí kanlẹ̀ fún àfi Allahu subhanahu wa ta'ala àfi Allah bẹ̀ẹ́dà gẹ̀ǹkan náà ni wọ́n forí kanlẹ̀ fún pẹ̀lú tí wọ́n forí kanlẹ̀ fún yẹn wọ́lọ́ ń bẹ́ẹ̀ nù tíra Jawairul Ma'ani bí Tamadu Tijani sọ tó kẹ́lẹ́ bá mọ́rọ́ ẹ̀sìn òfò táwọn Tijani à ń ṣe oye ẹ̀hẹ́n kọ́lé bá mọ́rọ́ ẹ̀sìn òfò táwọn Tijani à ń ṣe kí ni tí wọ́n ń ṣe so kálọ́ bẹ́ẹ̀ dà kó là wá kó láyé náà kó ń bi ẹ̀sìn yẹn so ibi tí àdálé ìdó sí nìyẹn so mo ti ní kò mo ti ní kò ní pẹ́ kálọ́bà kó má ṣáà ṣe àwọn àlámọ̀rí wa ní rọrùn fún wa kó sì fọ̀nà mọ́ àwọn ẹni tí à ń wí fún yìí so wa hadha wa sallallahu wa sallama ala nabiyyihi wa ala alihi wa sahbihi ajma'in fa subhanaka bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk والسلام عليكم ورحمة الله وبركاته